èèyàn gbé ó gba owó ó tún ń lo mọ́tò ẹ̀ fi jayé. níṣe lọ̀rọ̀ náà dàbí èdì nígbà tí wọ́n sọ pé afurasí ajínigbé kan Onyeka Ọ̀zọ̀ jí èèyàn kan gbé tó sì gba owó àti mọ́tò lọ́wọ́ ẹni náà ìyẹn nínú oṣù kẹjọ ọdún yìí. bó tilẹ̀ jẹ́ pé ìròyìn kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tí ọ̀zọ́ jí gbé ló ni mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ohun tí a gbọ́ ni pé ọjọ́ kẹtàdínlógún oṣù yìí ni ọwọ́ tẹ̀ ẹ́ ní bùbá ibi tó sá pamọ́ sí. alárìíyá odò a pé agbègbè ìṣẹ̀lẹ̀ ukwu tó wà nípínlẹ̀ anambra ni ọwọ́ ti tẹ̀ ọ́zọ̀ lẹ́yìn tí wọ́n tọpinpin mọ́tò náà dé ọ̀dọ̀ ẹ̀ bọ́wọ́ ṣe tẹ̀ ẹ́ ló ṣàlàyé pé mílíọ̀nù kan àtààbọ̀ náírà ló ń ra mọ́tò náà ní ọjà Onitsha àti pé ẹni tó ń lò ó tẹ́lẹ̀ ló ní gbogbo àwọn ojúlówó ìwé rẹ̀ lọ́wọ́. DSP Bright Edafe tó jẹ́ agbẹnusọ fáwọn ọlọ́pàá sọ pé mọ́tò toyota camry aláwọ̀ pupa ni wọ́n gbà lọ́wọ́ ọ̀zọ̀ tó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ẹ̀. E.